fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa annabi wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kọmọ bá nábi ní àtàwọn ará rí àtàwọn sọ̀hábà rẹ̀ àbẹ̀lọ́wọ́n ọba kó sánú àwa náà tọ́lọ́run òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà pé mọ́tà sánú wa láyàtàlùkẹ́ àmà tíra tí a fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní wúrọ̀ ọjọ́ ni òun náà ni alkawul mufid ala kitabu tawhid tíra kitabu tawhid ìmọ̀lọ́n lọ́kan tí ó sí ẹbọ àti ìrúdúmbẹ̀ tí a fáwa muhammad bin abdul wahab ṣe tí a fáwa muhammad bin sari al-usaimin tó wá ti ṣẹ́rù òòrè òun à ń kà hadisi tó sọ̀rọ̀ ń pa àwọn nǹkan méje tó lè kó parun báyìí tẹ́lẹ̀mídìí ẹ̀jìnà sí àwọn ẹ̀sẹ̀ ńláńlá méjì tó lè kó parun báyìí òun náà ni à ń kà lọ́wọ́ nínú àwọn ẹ̀sẹ̀ ńláńlá náà ni sẹ́ẹ̀r ìta bá ń kọ́ lọ́wọ́ ni ọ̀rọ̀ nípa sẹ́ẹ̀rì báàbù máa jẹ́ àfi sẹ́ẹ̀rì báàbù tó wá ń pa sẹ́ẹ̀rì òun náà ni ìjẹ́ pípa ìjẹ́ pípa àti gbọ́ pa pé sí ìrí kúsọ́nà méjì sí ìrí kọmẹ́tọ́ pé kí èèyàn bá ń ṣe èèyàn ti kó nu àbò Islam kó lè di kèfèrí èyí tí àwọn tó àwọn tó máa ń lo àlùjẹ̀nú yẹn torí kò sí bó ṣe lo àlùjẹ̀nú tó nù nílò ẹ̀ ẹ máa jọ ran ayé lọ́wọ́ ni yọ end ibi tọ́rọ̀ wọn lè dé bí ń tọ́ bá ń request lọ́wọ́ bá ti lágbára tó bẹ́ẹ̀ na ana ma rìkwẹ́sì tó lágbára lọ́rọ̀ tiẹ̀ bí tó ń rìkwẹ́sì lọ́wọ́ bá ti lágbára tó bẹ́ẹ̀ na làwọn ma rìkwẹ́sì tó lágbára látọ̀dọ̀ tiẹ̀ náà fẹ́ẹ́kì bí sí ìrí kọ́ máa bọ̀ kílẹ̀ máa rọ́ kọ́ máa sọ̀rọ̀ kọ́ máa tẹ́ àwọn náà wọ́n lè má gbàgbé ẹ̀jẹ̀ yẹrí lọ́wọ́ rẹ̀ kó ní ẹyẹ rẹ̀ gbogbo wa ọba ti ń dàgbà sí i olóńgbò wọn pé kọ́ máa gbólóńgbò láàyè ọ̀sẹ̀ rẹ̀ kọ́ máa fi wẹ̀ wọ́n gbé wọn wọ́n wọ́n máa lọ owó òkú pálpẹ́ òkú ọmọ òkú bèjì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lábẹ̀rẹ̀ àwọn èèyàn tó máa lè wú àwọn so síire eléyìí ọyọ́yàn kó lọ abo Islam síire yahoo yahoo tó ẹgbẹ́ alẹ́ ìfọ́kànfin garúyàn lójú ni eléyìí kaba ìrìn ẹ̀ṣẹ̀ ńlá ni àmọ́kọ́ni ẹ̀kọ́ nínú agbo islam nínú afáà tí wọ́n sọ̀rọ̀ ẹ̀sùn wọn pa àbí ìṣẹ́ àǹkà ìpè tẹ́lẹ̀ mo sọ́gbà mo bì ká ẹ̀jìnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá méje ọwọ́ ni aláwọn akọ́ńbẹ̀ náà ní shirk ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́run ìṣẹ́gbẹ́ ní ẹgbẹ́ ti síhìr kò sí ìgbà tí òní súnà níbi ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́run ọba ọlọ́ọ̀bá ń bẹ mẹ́jàbá kásẹ̀ ẹ̀bù pẹ̀lú ọlọ́ọ̀bá lẹ́yìn náà alẹ́ ìjọ ń jẹ́ ń pè ní lẹ́yìn náà ló ń pè ní sẹ́yìn lẹ́yìn náà ni akulu rìbá lẹ́yìn náà ni akulu mali yẹtì bíjà ń kalọ́ ni rìbá yẹn la kàtà náà báyìí ní tàbí kàtà á bọ́ sí kéèyàn máa jẹ́ wọ́ mọ́rú kan afáà ní ìparí ọ̀rọ̀ ti akulu ń pàtó sọ̀rọ̀ ń pa iyọ̀ sáfún wọn gbọ́dọ̀ kí ẹ̀sọ́ pé kí ẹ máa jẹ rìbá zakara nabi sallallahu alaihi wa sallam ak alábi gbọ́gbọ́dọ̀ pé jíjẹ rìbá kọ̀tọ́ pé gbígba rìbá ó ní kí jíjẹ rìbá lẹ́nà ó gbogbo ọ̀nà rìbá gbogbo ẹ̀ náà jíjẹ náà padà jáde wà á kábàá ká lọ alòlù báwọn onímọ̀ ولهذا قال تعالى في بني إسرائيل إيه لو فا ما تلون فسر قوان بني إسرائيل بارباوا ولو بصر وأخذهم ربا وأخذهم ربا أو ما باربا ما با تقولون تون دي ربا وكذنوه عنه بني أقفوا هذا ما باربا ولم يقل أقلهم ربا ولو بيأتي دي في وفي دارباني واخذوا والاخذ اعم من الاكل كان جاك بانكا او افدوا كان جاك قالوا فري ربالي بذلك كتبين هما جاي فاكل ربا ما نا واخذه وما قلت بي قلوا بيجا ربا انا وان بعنا ما بين جاي سواء استعمله في الاكل يبالو بيجي جون جاني او الفرش àbí yẹn fẹ́ ra kápẹ́tì ni yẹn fẹ́ rọ́ọ̀gì lé ni àwòrán àbí yẹn fẹ́ ra kọ́lé ni àbí yẹn fi wọ̀lù nọ́tìlán àbí yẹn fi kọ́ àfihàn ni àwòrán yẹn rẹ̀ dáàlì àbí yẹn bẹ̀rẹ̀ lọ eléyìí ibi tọrọ rẹ̀ bá parí sí ẹnì kọ́wọ́lù wọ àtúrò máa lè yẹ sí lẹ́yìn náà nínú ẹ̀ṣẹ̀ ńláńlá náà ni kéèyàn máa jẹ́wọ́ ọmọ òrukàn

أما من ماتت أمه قبل البلوغ فليس يتيما لا شرعا ولا ركزا أنا أقول ما يلقوا إنه الشريعة كيس يمو ركني إنه إدقاء كيس يمو ركني لأن يتيم ما اقول من يتم nítorí dáa يتيم ويقول ìmọ̀ يتم هو انفراد yẹtẹ̀mù ni الانفراد عن الكاسب لو أنما ونجى أتمو فراري دا مثلا بيبا بلاي بابين ما ونجى أتمو فون ما زي في بلاغة so لأن البابا هو الذي يكسب له ربا بيه ما الشيرة دي واجب ó ti wà inú ṣẹ̀ríà bàbá ní ọmọ wáìdí àti fọmọ tí ó fi bàlágà tọ́wọ́ tí balaga ó kù sọ ara rẹ̀ ó ti yé wa so ẹni tí yé bá pé kò balaga tí bàbá ẹ̀ ti kú ní ọmọ tí wọ́n ti balaga ìkú lọ́mọ òrùka òun náà ti di bá ó ti tójú bọ́ọ̀lù ó ti yé mistake tí ọ̀pọ̀lọpọ̀ àwọn haúsá máa ṣe kọ́lọ́ ọba wa. wọ́n lè lọ́mọ bá ti bàlágà hákì ti ní ọrùn àwọn fún àfihàn àbúrò àkàndé wákàtí ọba mu àwa lọ síbẹ̀ àwa lọ bá bàbá rẹ̀ pé ìgbà tó máa rẹ̀ hù ní ọdún tó kọ́kọ́ àwọn kò mí kì í ti ká àdúgbò máa ta àkọ́kọ́ bá wẹ́ pẹ̀lú ẹ̀ ó ti ó so kò ní jókòó pẹ̀lú ẹ̀ mọ́ yàrá àwọn mo ní ata aṣúdà ta yóò balaga re aṣúdà yóò lágbára wọn náà ní forty years wọn ti years àmọ́ ó balaga balaga re fi ti yé wa wa tí wọ́n kọ́ fi kú ni ó di yé wa kọ̀rọ̀ ẹ̀sìn wọn wà mistake lè ilé ìbáwí mọ̀ mọ́ ìlàdọ́ rẹ̀ ìbáwí pé túláàsì ó lè má ti bẹ̀ mà àmọ́ sì ní túláàsì rẹ̀ tábùmọ́ dáadáa rẹ̀ ní yọ́dẹ̀ gbọ́rọ̀ tẹ̀ ní ẹni tó wà pé nǹkan tó ń pè wọ́n sí kìí ṣe haramu ó di yé ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí lọ. náà wọ́n ọlọ́wọ́ bá mú àbẹ́rẹ́ islam sọ̀rọ̀ nípa ọmọ òrukàn yìí bẹ̀rẹ̀ yìí lẹ́yìn àkàbọ̀ lẹ́yìn ọ̀la yóò kàbọ̀ lè dáàfẹ́ àná la àdún lè dáàfẹ́ àná tó kò fẹ́ sẹ́lẹ̀ kan tó bí jà rẹ̀ ọdún yìí ẹ má jẹ́ wọ ọmọ òrukàn akùnrin yẹ أولى أن قالوا يجب قسم ولهذا جعل الله له حقا في فيه تبي فأبينه فيه ọlọ́run ṣe special tier fún yetim fẹ́hù náà ni pé al'amfal bidon yóò fẹ́rù ó ní alódaka alìlà amfal kó l'amfal lè láì wọ́n rasúlì wọ́n mọ̀mìnì wọ́n mọ̀mìnì rárá قل يسألونك عن الأنفال كل أنفال لله ورسوله واليتامى به واليتامى أودي أعطوه بموح فيو فون يتيم فيو ناني بي ألو في دعوة لا يجع الله عليك يعني جنيمة إبا يكيس جنيمة ينطي ينطي فيو الأنفال ينطي أودي وعلا نعم الله متأثر عليه يعلو حقا في فين وإذا كان أحق أن يرحم وإذا كان أحق أن يرحم تبقى ممكن تنطبق هنا نطبق أسعنه فكيف يسكو هذا الرجل الظالم على ماله فيأكله ẹlẹ́ pé ẹkọ́ sànú sọ́yẹ kí ìwà tẹ́wọ́ sí dúkìá rẹ̀ kọwa mú dúkìá rẹ̀ alábòsí alábòsí kọwa máa jẹ́kù dúkìá rẹ̀ ويقال في أكل مال اليتيم ما قيل في أكل الربا irú ẹ̀ṣẹ̀ tá a sọ ń pa kéèyàn jẹ owó ọmọ àrùkà náà ni wọ́n sọ ń pa kéèyàn jẹ rìbá kéèyàn jẹ owó ẹ̀lẹ́ fàlẹ́sì àkàràsán bìlì àkùsẹ́lẹ́ bí kò jẹ́ nìkan kò gba nǹkan rẹ̀ ẹ̀tọ́ rẹ̀ kò gba mọ́tò rẹ̀ kò gba lè rọ̀ mọ́ rẹ̀ àtà àtà làwọn àmàlà òfin ló lò fún. alforosh àbí ìtẹ́ kutub kútùbù àbí kíra rẹ̀ ló fún a rẹ̀ àwọn gẹ́rẹ̀ àbẹ́ẹ̀bẹ́ lọ fọwọ́ dáàkẹ́rò fèzà rẹ̀ fúnà tó wọnú ẹ̀ bàbẹ́ ẹ̀fẹ́ kíra rẹ̀ wọ́n kò gbogbo kíra wà bẹ́ẹ̀ ọmọ ìlà bá rẹ̀ gbogbo ẹ̀tọ́ wọnú ẹ̀ wà ákùlù máa lọ gẹ́rẹ̀ yóò sí lẹ́yìn kàbá yẹn kí ẹ jẹ owó ẹlòmíì kò tó ẹsẹ̀ àmá kèsì inú kàbá ìtótó ti kéyà jẹ owó mọ̀rùkan láàrín yẹtí lákòṣánù kọ́s tó rán mọ̀rùkan alámàrí ẹwà special ń tà múlítò ni ولهذا تعود الله من يأكل أموال اليتيم لو في السليل لو في السليل سيكون في الجلمان هو ملوك قل قال إن الذين يأكلون أموال اليتيم ظلما أما ثم جوم ركن يأكسي إنما يأكلون في بطونهم نارا تجدوا موجن كمين سنو مدينة لون إن أكو التوقي ما يعصرني تجدوا هو كسين كمين وانجي كوسين جوانجي إننا نوجه سنو كما وسيسلعون السعيرة لينا مدعونا بنا إنها سعير ọlọ́mọsá làwọn abẹ́ ọlọ́ba àmà fi sọ fún yín ẹ má bá wọn jẹ olókù ọ̀pọ̀lọpọ̀ nínú owó òkú yẹn nínú owó òkú yẹn owó ọmọ orúkà lẹ́ni wọ́n sọ fún ìgbìmọ̀ wọn àjòkù kan jọ kan tí wọ́n ń jẹ́ ìmọ̀ mọ̀ gbé àgbàdo wọn fi ṣe mọ́tà tí wọ́n ń dé mọ́tà wọ́n sọ pé mọ́tà bẹ́ẹ̀ ń di ìdá gbogbo òkú ni iná ni gbogbo mọ́tà kọ̀ọ̀kan òkú náà ni mọ́tà kọ̀ọ̀kan alábìlọ wọn kọ̀rọ̀ ẹ̀rẹ́ rìn lẹ́yìn bí oṣù mẹ́fà tí wọ́n fẹ́ pé ogun yẹn pé ní owó ọmọ orúkà ó ní wọ́n sì ọ̀rọ̀ bóyọ ti ta lọ sí aláàjì epo náà kó tó wá pé dúkìá yìí tó wọ́n kọ́ máa di àmàlà ní oyè lókù òkèlè kọ̀ọ̀kan ògùn náà kọ̀ọ̀kan ó ní ìwà tí máa bí wọn nínú pé mo ní ẹ̀ẹ́dẹ̀rí yẹn ó ní wọ́n ní gbúrúmọ́ eh, náà nìyẹn àbòsí náà ni owó lè fi ọ̀nà tó ọ̀nà ọlọ́mọ sọ̀rọ̀ àná ọ̀rọ̀ ọ̀bà náà ọ̀kan lò mọ̀tàlẹ́ ọ̀rọ̀ nípa àyẹ̀jì campbell ọ̀rọ̀ nípa ọmọ orúkọ campbell inú ẹsẹ̀ ńláńlá méje yẹn òun náà ni àtọ̀wọ́lá yóò mọ̀ sáà kí ẹ ọkùnrin lóògùn gbogbo islam lọ wà lẹ́yìn gbogbo àwọn ṣòrótù pé ṣòrótù jihad dé kìtàl ó dé ọwá ìbìkà ojú ogun ilé ọwá ọ̀họ́ òun náà wà ní sábà mọ̀ òbí káàdì ó dé wọ́n ní ìtẹ́lẹ̀bù sábà mọ̀ òbí káàdì àbí àti àtẹ́jìnà sáàrùn ìlàmìdì àṣẹ́rìbìlá ìṣẹ́bọ̀ pẹ̀lú ọlọ́ọ̀bà wọ́n fẹ́ẹ̀rẹ̀ àti ìsèkpínà wà ákùn rìbá àti jẹ́wọ́ rìbá wà ákùn máàlì yẹmí àti máa jẹ́wọ́ mọ́rú kan wà tàwọ́lá yọmọ záàm àti dákùn tó ogun ẹ́ wà kápùlù nẹ́fù ìkáyà ìyẹn káyà ẹ́ wà kápùlù mùsùlùmí gàfìláàtì ẹlẹ́ẹ̀kejì ni kéèyàn kúrò ní amáyà kí kábàfì ọdún yìí wa àwọn ìṣẹ̀lẹ̀ méje náà ọwá ní ẹlẹ́ẹ̀kẹ́ ẹ̀sùnú ẹni ọ̀tọ̀wọ́lá yóò mọ̀ ìzàbà àtọ̀wọ́lá ní máa na ìbáàrù wọ ìrọ̀ ní kí tọ́m labak ẹni lọ báyìí ọwá fi táyì gbẹ̀gbẹ́ kẹ́kẹ́ mo fẹ́ tọ̀ ọwá rẹ̀ báwo àwọn èèyàn lọ jìnnà jìnnà ọwá pàrọ̀ àtìlé ọdẹ wọ ìran wọ yóò mọ̀ ìzàbà ndé yóò mọ̀ ìzàbà ọdẹ ogun ayé yóò mọ̀ tàlà hẹ́mọ̀nù sinfẹ́yìn kìtì àlùmọ́ àlùkù fà wọn ní ìjọba pé ẹ bá pàdé ara yín pẹ̀lú àwọn ọ̀tá náà kẹfìrí àwọn kẹfìrí gbógun ẹ bá pàdé ara yín wọ́n sọ́mà yóò mọ̀ sáà fi àná òdìmọ́ òní ìdá tẹ̀kọ́ bẹ́lẹ̀ tẹ́jẹ̀ àná bá lóò yẹ zàkàkùn sí báyìí wọ́n máa ń pè ní ọjọ́ ìkọlù rẹ̀ ni nítorí síwájú rẹ̀ ẹ wọ̀nú ara yín ní ìwọ̀n ní òbẹ̀rẹ̀ ìmọ̀jẹ̀ mọ́jà arógun tó bá ti rógun náà mọ́jà ọlọ́ọ̀bá wọ̀lẹ́bí yẹ́mṣe záhàfàn káàná kóló wá ìpínlẹ̀ ohun yóò háàbù ààkàn ẹ má ní lọ pẹ̀lú sọ́ra ni òun kálukú sọ́ra fún ìkejì rẹ̀ ní sọ́ra fún ìkejì wọ́n yẹ́mṣe rọ̀wẹ́dà rọ̀wẹ́dà ìrìn rọ́ṣì kọ́lù yẹn máa lọ yẹn máa ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni tí máa lọ وتولى يوم الزمن الكبائر الذنوب كيف أصحاب الوجوب أو أما وكبائر أما كبائر يا مسلا لنا لأنه يتمدمن إيراد عن الوجوه هذا في سبيل الله تلتقوا في البيت قلوا قلوا يا كيف تتجهاد لنا الله سبحانه وتعالى وكسر القلوب المسلمين المسلمين اللي جاء مسلمين كما ويك o ti dẹ́rù bà wọ́n mọ́tà mọ̀síbá wẹ́yìn òtún wá pé ẹ̀yìn àwọn fúyẹ́ kò táwọn kan lẹ́yìn mọ́ ó di kọ̀mọ́ndà kómi kọ̀mọ́ndà rẹ̀ ó di yóò gba nǹkan ti yíwọ́ mọ́tà jùlọ mọ́ ní wípé èyí wọ́n ti fún mi ọ̀tàkùn ní àdáàlù là wọ́n fẹ́ pẹ̀lú bẹ́ẹ̀ afáwọn ọ̀tá ọlọ́ọ̀bá lágbára mọ́ àtàwọn ọ̀tá ọlọ́ọ̀bá ẹwọ́ nígbàtà àwọn ìṣòro sójú ogun fọ́wọ́ jẹ ìṣọ́nà sọ̀rọ̀ lọ́wọ́ àríwọ̀ tẹ́lẹ̀ ọ̀sán àwọn kan ìgbé àwọn romance pé wọn àwọn tafàtafà àwọn 50 onígun ojú lórí òkè ó dẹ̀ instruct wọn pé àwọn èyí ni o alóòsù ni o ẹ má kó ń bẹ́yìn àti bá tó ń bẹ́jọ kó mẹ́ àwọn èyí ni o alóòsù ni o ẹ má kó ń bẹ́yìn àti bá tó ń bẹ́jọ kó mẹ́ àwọn tó fi èdè rẹ́dì pẹ̀lú ọ̀fà àwọn ọdún lókè bí agbọ́dọ̀ ti fi hàn níbi sára pé àwọn ọ̀gá ọgbà bẹ̀ wọlé ni ìbẹ̀rẹ̀ ogun ohud àwọn mùsùlùmí bẹ̀rẹ̀ sí trial àwọn ni wọ́n bẹ̀rẹ̀ sí pàwọn kékeré ara àwọn kékeré dì hàn lọ lẹ́yìn kan náà fífi mọ́ ni àti wíìnì àti wíìnì ẹ̀já lọ kó gẹ̀lẹ́ mà àti wíìnì àti wíìnì ẹ̀já lọ kó gẹ̀lẹ́ àwọn kékeré dì hàn lọ bọ́ sí sọ gan àwọn kúmi wọn lẹ̀ tó ní sọ gan jà wọn lẹ̀ ọmọ ìrà àbọ́dílé ni ló ń kálùkù wọn bá lọ hind ní ẹ̀ ń gbú ẹkùn ni ya ẹ má họ ẹ má họ torí òun wá láti bẹ̀sẹ̀ bá bẹ́ẹ̀ tí wọ́n pa lójúkú bádàr ó wá sọ̀tọ̀ ọ̀pọ̀ bá rẹ̀ mẹ́yà tó pa lójúkú bádàr ó wá ń bẹ̀rẹ̀ ọdún mọ́ ọ̀ mọ́ nígbà tí ẹjọ́ wà lórí àwọn ti wí báwọn 38 inú àwọn fífì yẹn wọ́n ti sọ̀kalẹ̀ lórí òkè ni wọ́n ti sọ̀kalẹ̀ lórí òkè ni sẹ ọkọ̀ twelve péré ẹ̀yìn yẹn ti fúyẹ́ ẹ̀yìn yẹn ti jò sẹ́dínà Khalid bin Walid òun dẹ̀ wà nínú reinforcement soldiers tí o sì nínú àwọn tó kọ́ jagun báwọn ti gba bẹ̀yẹ wọlé nu wọ́n ti gba ẹ̀yìn yẹn wọlé nu àwọn méjìlá kí ni yọ́n bẹ́ẹ̀ ti fún wọn àwọn mùsùlùmí ni àwọn ti wà bí wọ́n kó gẹ̀límà wọ́n ti fi kan jálẹ̀ gẹ̀límà ni wọ́n kó wọ́n ti pàwọn sẹ́mùtì náà mùsùlùmí nù wọ́n náà bá kó àfọ́n ní gbogbo wọn. kò sí gbàgbà báyìí sẹ́dínà hàlùmí wọ́n ti gbà ìsìlám báyìí à àwọn sẹ́dínà hàlùmí wọ́n gbà kótó gbà ìsìlám eléyìí ọdún kẹta ọdún mọ̀tínà ni egbò wọn ò ọdún kẹta eighteen years àbí twenty one years after hijab tó gba ìsìlám ó kọ́ ọdún méjì dábí ó kù sẹ́dínà hàlùmí gba ìsìlám بعد العام الفتح لو تبقى الإسلام جواز أبي سفيان في ذلك إذن معاوية في الجاية معاوية بابيه أبو سفيان أما أبقى الإسلام جواز أبيه أودي أبقى الطبع يوما أودي بذلون ولا مسافر أيوه نعم فعني ويمشي رويدا رويما لك رويدا بلو ستيبس دي الغير ذلك يدخل وجوبه تولى يوم الذنب الكبائر الذنوب لأنه يحكم الكبائر يعني تدمن الإيراد عن الاجتهاد في سبيل الله وقتل قلوب المسلمين وتكوية أعداء الله وهذا يؤدي إلى هزيمة المسلمين كما يجي كتيبة لفوية ما يكون عن مسلمين لسوقوني ولو مدي عن لسوقوني لكن هذا الحديث أخذت تقول آية حديثه قدوة آية قدوة مصدر أفوني سبيشالتي سبيكيزي كوكوكوزي مع أفبوي هولي قولي وإلى قوله تعالى جعل العلماء ومن يتوليهم يوم تبرهم أن تبقى يوليهم أن تبقى تلوان جو تبقى قل قل سيديوكم إلا أنتما أقوي سبوه إلا متحذبا للقاء القتال لكما لقول الأمور عنه وثنية كتفين لروني والقتال أو متحيزا إلى فيها أقول بقى إذا يومك دليل يقفوت ونيني قنم به فقد باء بغضب من الله أنتما أقوي سبوه إليه وابن ولوبا والمجال بن ولوبا نعم ولعول أن يكون متحرفا بالقتال أي متحيئا له هو والدعي به أن يكون أغني كما ينصرف ليصلح ما من شانه أو يوهي أسلاه أو باله أبدا يعيدها أبدا بكري تريد من ضد اليوم sọpé ọfẹ́ sọ ní ìbò olókùnrin ṣeré àbí ó ní ọdọ́dún ní ogun láti lè tún kàn

يولي يعني تقول تقول جوه إنما يعد المطاعة هي الإليه وأظن لا طول عموني بيأكل تطنع الجواني أودي بيأكل يبقى بيأكل تطنع لي أقول على المواقفة أودي bí náà lọ sójú ogun kọ̀dísíyà sídìnà sáàbìnà bí wọ́kọ́ radiyallahu anhu òní àmìrò lókùnrin عمر سيدنا عمر بن عمير بن مسلم عن مدينة وقال سجوب سيدنا سعد بن أبي وقاص بن عمير وجوبه هو عمود وجوبه أسند كل كل له سجوبه أما السير بن عراو ونانو هو كمان wọ́n kọ́ bí agàfún tó ga ọwà lókèrè tẹ́ gbogbo wọn gbóhùn rẹ̀ orí ìpele tó ga yìí ni wọ́n ti kọ́mọ̀tì wọ́n wá fún wọn pé tẹ́ ẹ bá sì gbọ́ bírẹ̀ rẹ̀ kẹta ẹ má kọ̀ lọ́wọ́ ta ẹ gbọ́ tẹ́ bírẹ̀ rẹ̀ kẹta Allahu akbar buwarade Allahu akbar ọ̀kan náà wọn sábẹ́ wọ́n pè ní kàkà sínú kàkà ọwọ́ rí pé agbẹ́bẹ̀ tẹ̀lẹ̀ láàrin àwọn fúrùf àwọn kẹfìrìm wọ́n bára wọ́n jà láàrin àwọn lẹ́gbẹ̀ẹ́ tó ní jí àbí tí òun wà ṣẹ́ọ̀sì ní àwọn tí wọ́n gbọ́ra wọn yìí tó ń bá rọ́dùn wọ́n báyìí nǹkan yìí wọn lọ́wọ́ wọn ti ṣe kẹfìrì ẹlẹ́ẹ̀kẹta ọkàn rọ́lù wọn ni ọkàn rọ́lù wọn ẹ̀yìn sábà bí dáàmù ìṣòro ní ojú gbogbo yẹn ẹ̀yà máa ń ṣe náà sáàdì wí láì àwọn sábẹ́ orí àga ó ní hazama kàkà abigail izali ọ̀kadà azantulọ ó ní kàkà ọkọlù àwọn ọ̀tá láì ní kókó báyọ̀dá ni ọlọ́run bá fún mi kó yọ̀dá fún láì báyọ̀dá ó ní abigail izali ọ̀kadà azantulọ àwọn sábà wọ́n ti àkókò jù tí ìbá yẹ pèsè ní àṣà àgbọ̀n instead kí ìbá jẹ́ di eh, victory kò bá jẹ́ defeat ní ìbá jẹ́ ó di wa ewu àmójúkò tó ṣe fún nígbà wọn àpàdé wọn bóòlù ní ìbá yẹ fún ní àyà àmìíràn lòun ní nítorí ní láàrin bẹ̀rù àní òjìdá wọn ọwọ́ àjàmú àárín wọn yẹn lọ́lọ́ fi ní ká mùsùlùmí ní ogun rẹ̀ ọlọ́mùsà sí dáadáa fún ọlọ́wọ́ àtàwọn sábà ní ìṣẹ̀lẹ̀ náà àwọn ẹbọ tẹ́lẹ̀ kí ká dóbá àbí àbí káwọn kálọ àbáàníyà àbí sallallahu alaihi alkarim wa ala alihi wa ashabihi ajma'in wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh Assalamu alaikum. Oníbèrè wọn lórúkọ àwọn àbúrò fàtà láti Ondo. ọlọ́ọ̀bá wa ṣe àlékún ìmọ̀ yìí wọ́n ni ẹ̀dàkùn ohun àrùnrìn àjò fún kíkọ́ sílẹ̀ náfìlà àwọn olè yàn lórí ìrìn àjò àtúnwò náfìlà àwọn ni wọ́n kò fún wọ́n àwọn náà fi wọ́n ló lè kí lórí ìrìn àjò. lẹ́gbẹ̀ẹ́ ẹ̀dẹ̀ síbi díẹ̀ lọ ìrìn àjò náà rẹ̀ ẹ̀mí sábòdì ẹ̀dẹ̀ débi díẹ̀ lọ bí ìṣùkalẹ̀ wọ́n pè ní náà rẹ̀ irú ìrìn àgbáyé náà ti náfìlà mẹ́ta kan bẹ̀rẹ̀ pé àyẹ̀ wà lórí ìrìn àjò ni ìyẹn wà lórí kólà bí ìyẹn wà lórí fèrè gan ìyẹn lè yàn òun náà ni tahajjud àlẹ́bí sílá wọ́n wà lórí ìrìn àjò ni wọ́n wà lórí ìfi tahajjud ṣeré náà ni wíkìr tahajjud ni wíkìr ó di wa ẹlẹ́ẹ̀kí náà ni raka tahajjud raka tí ni méjìlá máa ń sábó kí a sùn báyìí ẹlẹ́ẹ̀kí ni dùn àrà àsìkò odùn á odùn èyí súnmọ́ ẹ̀ka yẹn lórí àmọ́ àwọn náà fìlà kọ̀bùlì àbí bàdíyà fúzúr áfíìrù máa lọ dára ìgbéyìí òkò níjì sínú abdullahi masoud rẹ́díò lọ́wọ́ àná wọ́n wà lórí ní ẹ̀dùn òun làmírù wọn jọ́nà wọ́n dókèrò zuur àbí áfíìrù wọ́n wá mú wọ́n wá lọ bí làkúmẹ̀ òkú làkúmẹ̀ lọ́wọ́ àwọn dìmọ́là wọ́n bá ní wọ́n yẹn náà fi lọ ní àwọn yẹn máa ojúlówó gan-an ọlọ́run fún wa tí wọ́n bá wà lórí ìrìn bó ẹgbẹ́ báwo ni yìí máa ní kẹ̀kẹ̀kẹ̀ ó yẹ ìwọ́n tó bá ní wọ́n yẹn náà fi lọ gan-an wọ́n gbé àgbé ọ̀tọ̀ ọlọ́run ni wọ́n gbé òní fi ọlọ́run bá ìwé ẹ̀kún ọ̀dọ̀rọ̀ òye ó dé bó lè rí nìyẹn wọ́n lá ọ̀tà àlàálà so iná fílà tí ẹ lè yàn lórí ìrìn àjò mo sọ yẹn àkàtà fídíò kásùbà àti wítì lóru àti àdúà sọ́tù dùhà ó dí wà náà àwọn ẹgbẹ́ mi mọ̀ mo dáhùn bẹ́ẹ̀ ní dábì. bẹ́ẹ̀ni tó yóò bá tó bá jẹ́ pé láàrin lọ́wọ́ ọ̀sán ni kò sí làwọn áfíríkà tó lè tó bá jẹ́. ọ̀sán náà ni dùhà sọ́tù dùhà ó di ọ̀sán ó wà rọ̀ sí aago mẹ́wàá sí mọ́kànlá ẹ̀ ní sọ́tù dùhà náà. wàhálà ìlú sàlámù èyàn jọ sọ̀rọ̀ báwo. ló wá sọ pé wọ́n sọ pé bí àpòjọ wà sí àwọn ìdálà pé nígbà òkèèyà ọjọ́ pé bí ìdálà pé àbúrò òun wá pé ọ̀pọ̀lọpọ̀ wọn tó wọ́n kúrò obìnrin ìṣúmọ́ àwọn ọmọ fún ọmọ fún fún arákàlọ́gbé. èdè èdè tó ní pé ọ̀rọ̀ níbi ni pé kí wọ́n fi mọ kó ọmọ pọ̀ fún mi. orúkọ tí ìlú ọjọ́ yẹn kí wọ́n fún mi fún fún wọn ẹ̀dá káàdì ẹ̀dẹ̀ tó ní kó dáa tó tó tí obìnrin bẹ obìnrin yẹn ọ̀nà ọ̀gá nǹkan nírò yìí. Orí ẹnìkan èèyàn rájú pẹ̀lú ẹ̀ wá ní àwọn ìlàlà wọ́n kó lóògùn ẹ̀ gángan. Ìpè ara wọn ni wọ́n mú ìyàwó fún ìfẹ́ lómi. Kí ni kí ni ìjẹ́ kẹ́kẹ́ ẹ̀kọ́ náà obìnrin. ọ̀rọ̀ yẹn ọjọ́ra wa mò lérò ìyẹn ní kọ́bí obìnrin ẹ̀ẹ́dì tètè nánu oye bí bá bíbélì gbọ́ yé nìyẹn o tí bá ní à wọ́n máa fẹ́ àwọn ọ̀pọ̀ fáìn. àmọ́ pé èèyàn kúndùn obìnrin bá ní èèyàn kúndùn obìnrin tí máa ti dì náà ní ètò ìgbà tó ti di Yorùbá ní àbí ẹ̀kọ́ ni ama wọn nífẹ̀ẹ́ pé kó máa fọmọra fúnra wọn eléyìí ń súnà ní ó dá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọn wá tí wọ́n lè fẹ́ àwọn tí wò ní àkìlà wàhálà wọn níbẹ̀ wàhálà wọn níbẹ̀ lára àwọn ọmọ tí wọ́n lè fẹ́ àwọn tí wò ní àkìlà yẹn àkàn bí ẹnìkan tí wọ́n lè fẹ́ ọmọ wọn sọ fún mi pé ọmọ yìí kúnlẹ̀ ọmọ yàrá ọgbà wọn á wọlé ẹ̀sán wọn á ní òun nígbà kúkúlẹ̀ tó ti tó ti yàwọ̀ tó fi na ọmọ ó di tó sẹ́sẹ́ islam nílé o ó di tó tí ẹ bá ń wọ àwọn báwọn tó wá gbà rẹ̀ èyí kọ́mẹ́tì ìsáàlù sínú àkójẹ́ tó jẹ́ bí ó di àbá àmìlérò torí pé kò náà obìnrin ni lẹ́yìn náà fi hàn pé obìnrin tó dáa súnà ni ó di àbá àmì kan fún mi pé ọ̀rọ̀ sáré islam sọ fún wa pé tó ń ka olùbárà ọ̀lẹ́sìn a máa fẹ́ obìnrin torí nǹkan mẹ́rin wọ́n máa fẹ́ obìnrin kìdíkúdé ẹ fẹ́ obìnrin torí nǹkan mẹ́rin àmọ́ tá a bá rúbìnrin dábàá owó ra ìfún sólẹ́sì àwọn tó bá ń kó lẹ́sìn alhamdulillah àwòkú sọ́rọ̀ ẹwà ìjìmáàlì à tá a bá rúbìnrin méjì sólẹ́sì àwọn èjì lẹ́sìn bàkánà àwọn arọ́kà rẹwà jẹ́ nìkan lọ ìtọ́ rẹwà ìlànà fún ní jìmáàlì yẹn plot ní fún gbogbo ẹgbọ́ ó ní yẹ kàbírù àtúrò jẹ àbúrí àbúkàbírù àbẹ̀ ó ní ọgbà ẹgbẹ́ torí ẹ̀sìn ara ọ èsì rẹ́sì gan ni dẹ̀mẹ́dẹ̀mẹ́ àwọn ẹwìrò fútbọ̀l ní àwọn bá fútbọ̀l aláwọn point àbí àwọn point yẹn àní àwọn góòlù aláwọn silver àní brown medal orí ẹtú bá gba gold medal òun lọ ká gbogbo ẹ̀ka ká ọ̀sẹ̀ ni ẹ̀kú àmọ́ tó bá rí silver medal gbà plus ni àbí bẹ́ẹ̀ kọ́ ni tó bá kọ́ lórí silver medal tó bá gbọ́ sí bronze medal plus lòun náà ó di wa àwọn gold gan dẹ̀bẹ̀dẹ̀bẹ̀ ó di àbá so bẹ́ẹ̀ ni ẹ̀ bá rúbìnrin tó lẹ́sìn tó lẹ́wà ọ̀dà agbóbìnrin tó lẹ́sìn tí ò lẹ́wà tẹ bá obìnrin tó lẹ́sìn tó lẹ́wà tó lówó ọ̀dà ju obìnrin tó lẹ́sìn tó lẹ́wà tó lówó lọ tẹ bá obìnrin tó lẹ́sìn tó lẹ́wà tó lówó tó lọ́tún ní ìbí àwọn àwọn ẹ̀rẹ́ tó di anásìlì yìí ọ̀dà ju obìnrin tó lẹ́sìn tó lẹ́wà tó lówó tí ò ní ìrànlọ́dà lọ. ó di gbogbo mẹ́rẹ̀ẹ̀rin ìrànlọ́wọ́ àtúntò máa wá sí ìdá Khadija radiyallahu anha سيدة خديجة لوني she's beautiful سيدة خديجة يا وابو لهب ọjọ́ máa dùn wọ́n pé wọ́n ní ọmọ jẹ́bí ìyáwó àbíláàbì tí wọ́n lọ pé tẹ́pà máa àdúnà ìmúra àtúwò ìmúra àtúwò obìnrin ó ní tó bá rí àwọ kàbírù àbí kí lọ jẹ mùnírù tó lówó ẹ̀ tó lẹ́sẹ̀ tó lẹ́wà tó yáyì tó lè ràn ọ̀fẹ́ tó bá lọ kúrò ó di fẹ́ ìtumọ̀ràn ọlọ́bíṣẹ́ dáwà ni ìdí wọn fi yọ lẹ́nu pé owó kí nìkan kan ìtumọ̀ràn ni ó di yẹ náà bó ti lọ bí ẹ̀ ń mú yọ. Báwo ni kí lóògùn lè ṣe fún ọkùnrin tó fi ìkọlẹ̀ tó lè ṣe fún ọkùnrin? Ah, kí ló ń gbé gàkiri yìí kí ọkùnrin ti kọ ọkọ obìnrin àbí kí ọkọ fi ìyàwó fi kọ ọkọ rẹ̀ mo ti máa sọ̀rọ̀ ìfún ẹgbẹ́ kọ yẹ kí èèyàn kọ ìyàwó rẹ̀ tí ìbá ti pé ó bá ti dìná obìnrin torí ẹjú bá ti dìná ó fẹ́ mú ẹ̀jẹ̀ ní ìwọ́nú ìdílé yìí nù yorùbá sì nílẹ̀ àkàtì pọ̀ yorùbá ní ilédè bá ń tò ọmọ àlè ibẹ̀ ni òsì dàgbà àbí ẹ̀kọ́ ni wọ́n wọ́n mi nì òun tọ́ ni ọ̀jẹ̀ mi orí ọmọ yóò tọ́ bàbá rẹ̀ pé dókítà bàbá jẹ àgbà ní ayé analog ni ayé tá a ayé dídíjà ni kọ́ ẹ̀ máa bàbá rẹ̀ báwọn ọmọ ẹ̀jẹ̀ ẹlẹ́jẹ̀ mi wọláì tẹ̀láì ilẹ̀ ìjẹ̀lẹ̀ wọláì ọ̀sìn láàmú mo lè parí jẹ́ fáwọn àkànjọ́ ọ̀rọ̀ wọn sì rún

ìyáálé rẹ̀ pé à ah, kíni torí àwọn ọmọ mẹ́ẹ̀ẹ́dá àwọn ọmọ àwọn òun kò sí ọkọ̀ kan tọkọ̀ ìdíkù àwọn ọmọ yẹn máa ti ọkọ̀ yẹn tó bí ọkọ̀ tí wọ́n fẹ́ yìí pẹ̀lú àwọn ọmọ rẹ̀ bí éjìmẹ̀ tí wọ́n wọ́n ń jà so pẹ̀lú kú pé àwọn ọmọ yẹn ọmọ tó jọ́ ọmọ ọkọ̀ yẹn tó bá lè fi àwọn gan ilé wọn ni àwọn ilé àlejò rárá náwó wọn lálejò gbogbo àwọn ẹ̀ẹ́dá bàbá wọn tó pé ẹjọ́ tó jogún ọdún kan lòun olóòwò ojú wọn ni owó ojú wọn ni. mo ní alága àti yìí rò ó ní gan ni òun tọ́jú ẹ lẹ́bi ẹ bí ọkọ̀ ọ̀nà mi ní kò lẹ́bi ta lọ́dọ̀ mọ́. àmì ti ń já. mo wọ̀ yìí rò ó ní gan ni àmì rò ó ní máa rùn ní máa rùn náà.